àmì àtún kálùkù iná ìgbóyìnà inú ọkọ̀ ṣòdò wá mẹ́ So, property when you are doing, only planning for gbé owó ní ìwọ̀n ìpamọ́ sí ọjọ́ bí yóò tẹ̀ ìjọba tí ìwọ̀n ìṣẹ̀kọ́ tó lè dìbò sí ìjọba. náà àti ìwọ̀n abẹ́ gba ló gbé ẹ̀yìn ní ìtàwọn ní kọ́kí ìwọ̀n abẹ́ tí wọ́n fẹ́ gba ló èèyàn láǹfààní láti gba ẹni sí owó tí èèyàn ní bẹ́ẹ̀ ní ti hundred thousand ká ní èèyàn ní ti thousand lọ́jà èèyàn á gba hundred thousand ìgbà ní ìwà dá padà ìgbé tí èèyàn dá padà ìgbé yẹn gbà lọ́wọ́ kọ́kí ìgbà padà wọn ìgbà owó òde ìgbàlè tó ṣéjú wa sọ fún wọn pé owó yẹn náà pé ó ti bọ́ sí abẹ́ ìgbà ṣéjú wa gbọ́rọ̀ ẹ̀ wọ́n á ní abẹ́ ìgbéyà wọ́n á ní pé ìgbàlè sọ pé títà wọn ìgbàlè sọ pé pé èdè ìgbàlè sọ pé ìgbò kankan ilé wa ń dààmú ọ̀pọ̀lọpọ̀ بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته ومن والاه ثم بعد أنا أكو question يي رات كنت أنا داون لما ستاشين بي كنت أنا لما تمو تي فاسير وانا بي ọ̀rọ̀ yẹn pé tó bá jẹ́ pé báyìí ní kẹ báyìí أنا tó bá jẹ́ pé báyìí ní àwọn táwọn fi bá tí wọ́n bá sọ ni pé bá tí ẹ̀yàn bá wà ní ẹ bá fọlọ́ ẹ bá wọ́n bá hàdí yẹn máa wà gòt kọ̀ bá dà àwọn jẹ́wọ́n máa sẹ́sì so ẹni tí wọ́n fẹ́ jẹ́ gòt kan hàdí wọn kálukú yẹn máa lórí àwọn ọ̀tọ̀ mẹ́tẹ́ ẹ̀ máa bẹ́ẹ̀ lọ́jọ́ mi àti láti ká dáhùn lóyún ọ̀dọ́ ọlọ́run ọba òmíràn ọ̀nà tí wọ́n fi dáhùn ọ lè fẹ́ ju wọ́n fi dáhùn ọmọ sáfì lọ torí àsìkò àti torí àwọn èyí tó wà ń so ọ̀rọ̀ yìí àti nínú ààrẹ àti sọ́ládà ṣe ọ̀rọ̀ nípa cooperative yẹn àfáàn ayé tí wọ́n fi jẹ́ rìbá ń ọ̀rọ̀ wọn so ìdáwó tí wọ́n dáwó yẹ pé tó ń kálukú wọn bá ń dáwó tó ń dáwó tó ń dáwó tó ń fi ń hẹ́pà ọ̀nà tí níta ẹ bá ti dá lẹ́yìn bá dájọ́ wọ́n sọ pé ẹ̀yìn mẹ́wàá ẹ̀yìn mẹ́wàá lẹ dájọ́ níjọ́ tí ẹ bá jọ dá ẹ̀yìn mẹ́wàá bá dájọ́ báyìí so ẹnìkan kọ̀ọ̀kan kú lọ́wọ́ tí ẹnì kejì kú ẹnì kẹta ẹnì kẹrin wọ́n mọ̀ ra pépà fún wọn báyìí lóyún ọgbà ọgbà tí bá ti ń jáde àwọn náà ń pè ní alukóra nínú sẹ̀rí àtúndé ìdẹ̀rẹ̀ lọ́wọ́ ọgbà tí bá ń jáde nǹkan wọ́n ṣe mọ̀ pé ta ní ọkọ̀ ọmọ kó kó so tí ó sì kó ẹnìkan wọ́n pè nìkan dẹ́gbẹ́dẹ́ kò tún sẹ́yìn wọ́n sì máa ń náà lókù tí wọ́n mẹ́wàá dá ẹnìkan náà wọ́n kó tí kan ẹni kó so ọ̀kan tó nìyẹn lọ́dọ̀ tó ń kálukú ń dá twenty thousand thousand lọ́nà mẹ́wàá ìlónìí hundred thousand lọ́wọ́ kan lágbájá yóò kọ́ thousand lọ́wọ́ kan yóò kọ́ ọtún bí mélòó ọ̀nà kejì nu nípa ọ̀nà kánidẹ́sọ̀ ọ̀nà kẹta kéèyàn ó máa dájọ́ sọ́wọ́ yàn pébà ọ̀gẹ́gá ń sìn tọ̀ wọ́n dájọ́ sọ́wọ́ ẹ̀ǹdá yìí tọ̀ ó ṣe bàtí wọ́n dájọ́ sọ́wọ́ ńtọ̀ bá tí bá dá sọ́wọ́ náà ni ó dà oṣooṣù wọ́n máa bí wọ́n tó tó two thousand one hundred thirty na ẹ e? so ẹ e máa so ẹnìmí ń dá thirty six thousand thirty six thousand yẹn sì one hundred thirty ninety ọba jẹ́ nípa afọ ń dá five thousand one twenty ẹ̀bẹ̀ five thousand yóò jẹ́ hello ẹ one hundred fifty thousand ọ̀hún

wọ́n mọ̀ sí kíní wọ́n tún bá tó bá tó fẹ́ sí kíní wọ́n tún bá rí dọ́ọ̀ ìdàkà bẹ́ẹ̀ so wọ́n ṣẹ́ lòun ṣe fún yín èló ni wọ́n mọ̀ wọ́n mọ̀ gba ìlú báyìí báyìí lọ́wọ́ yín ẹni tí ń dá tó tó tọ̀sán lápèjúwe wọ́n mọ̀ gba lápèjúwe bá one thousand lóṣù lọ́wọ́ rẹ̀ dá tó tó tọ̀sán wọ́n mọ̀ gba one hundred fifty thousand one thousand five hundred ẹni tí ń dá four thousand wọ́n mọ̀ gba ìlú so wọ́n ṣiṣẹ́ ó ti di pé ó ti ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ ní oúnjẹ òṣẹ́ lórí ẹ̀nì ọ̀nà kẹta nù ó ti yé ìdájọ́ títí àkọ́kọ́ àti kejì ọ̀fẹ́ jọra wọn so òun ni pé àwọn tí wọ́n ń dáwó yẹn níbi cooperative yẹn náà ni o àbí tí so lọ́sọ̀ mú yẹn náà so tí wọ́n bá ń dáwó owó tí wọ́n yára wọn wọ́n yára wọn náà kọ́ àwọn ìjọba ní cooperative ẹni tí ọba sílẹ̀ sí wọ́n yá lówó náà ń yá lówó tọ̀ so yóò dáwọ́ nǹkan lọ́tọ̀ àwọn onífi gba ìlé tó ti yé so wọn ní fi gbèlé ṣùgbọ́n yíyá <coughs> tó ń yá òun tó kó òun tí wọ́n kó òun tí wọ́n yá ní wọ́n ní wọ́n rẹ̀ lówó ẹ̀ bẹ́ẹ̀ wọ́n yá ní one hundred fifty thousand sí two hundred thousand ṣe à pé tẹ́lẹ̀ mi náà bá ti fẹ́ yáwó owó tiẹ̀ náà wà ní tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe kíni wọ́n fi yá yàn lọ́ba ní ọ̀dà tó ń ti yáwó tó ń tó ń kàdàkàrà sẹ́ńgílẹ́sẹ̀ ni ẹ bá fẹ́ yá yàn lọ́wọ́ kò sí tọ́kàn ẹ má fi owó kún owó tẹ́ fi yá yàn lọ́wọ́ ìṣẹ́ ti ọgbà àbí àbí wọ́n gbà rẹ̀ ni. Hmm. so ọ̀nà tí àfáà fi pè ní rìbá nìyẹn torí pé wọ́n kálukú ń yára wọn lọ́wọ́ láti benefit kí ni àwọn ọ̀nà tí ó fi benefit ni pé òun náà lè fi ṣe kí ni wọn náà ṣe fún àǹfààní àti gba owó tí ọ̀yà rẹ̀ lónìí ó ti bí àǹfààní fún rẹ̀ bí òbí àǹfààní fún rẹ̀ so principal sí mẹ́rẹ́dà àwọn onímọ̀ tí wọ́n sọ pé kólù kọ́rdín jarra naf'an àbí jarra manfa'atan fa huwa rìbà gbogbo owó tí wọ́n bá ti yáyàn tó bá fi fa àǹfààní fún rẹ̀ tó fi ṣàǹfààní látọ̀dẹ̀ ń tọ́yá lówó wọn ló ti di pé ó gba ìlénu nígbà tó ti kí ọgbọ̀n lẹ́nu ìyẹn yára twenty thousand ọ̀rọ̀ ọ̀pẹ ọwá yára ten thousand ìyẹn lé ti yá ní ọjọ́ náà ní ó sàti ọjọ́ ten thousand ọwọ́ yàn tó ti yé ten thousand náà nìyẹn ní ọjà padà bọ̀tẹ̀ yẹn wá ní gbèsè ten thousand yìí ẹ bá ń gbé kínní ìlọ sí ní ọjà ẹ bá ń gbé lọ sọ́jà ti di rìbá tí èsì kìí ṣe ń tẹ́ pé ìwà náà òde èèyàn ọjọ́ wa náà òde pé èèyàn lè ra àbẹ́ ìlàṣẹ pé kínú so ó ti di kínú. wọ́n làwọn si ti pé à ṣé ẹ̀yin lẹ dọ́kọ̀ wa ẹ̀yin lẹ pàkẹ́ kọ̀ jẹ́ mi dẹ́ta mọ́ lápèjú rẹ̀ ọ̀yọ́ ọ̀gá níjà zàkà ẹ̀ ń lọ bó níbo lẹ́ ń lọ ẹ̀ ń lọ́jà àbí tàwọn à ẹ̀ jẹ́ ń yẹn lórí ìjọba wò òun kò ní ṣe kínú kò ní sọ pé kó wá àdúgbò tí wọ́n débi tó ń lọ àbí àwọn tó ń tẹ lẹ́sẹ̀ papọ̀ owó tó wáyé lọ́fà owó wọn ti bí kínú ó ti di àǹfààní fún rẹ̀ látọ̀dọ̀ ẹni tó yá lówó ètò wọn tó sùn yẹn tẹ́ ìbá ṣe tẹ́ jọ pé ìka báwọn ọmọ ọbẹ̀ láàrin wọn tẹ́lẹ̀ o ó yáwó kọ̀ yáwó tó lè sọ pé à ń bọ̀ lẹ́yìn lọ ọ̀yà ẹjọ́ mi jẹ́ kínní ẹjọ́ mi kínní ẹ̀ tí èsì bẹ́ẹ̀ o àbí ẹbá ń jẹ́ kínní ìdébẹ̀ tí èsì bẹ́ẹ̀ o ẹ̀ tí èsì bẹ́ẹ̀ wọ́n bá ṣe bẹ́ẹ̀ yóò kéré wọn kò kéré pé kínní bí òòlù ẹ̀yáwó bí òsì yáwó láàrin ara wọn yóò ká bá lè ṣe láàrin wọn ó ti yé

a máa kiri lọ a máa tọ̀ tajà láti kíní kan hmm. àfáàdà yìí ọlọ́run ti wọ́n gbọ́ bùkátà àwọn akéwòn níbẹ̀ rahmanullah wọn máa kéwòn wọn muhammadu hasan lẹ́kẹ́ náà àjọ akéwò àjọ akéwò lẹ́kẹ́ wọn ti yọ àfáàdà àdìmọ́ abu hanifa tán iná mọ̀ nọ́dà wọn máa ní kan náà àdàfà àwọn ju àfáà yìí lẹ́yìn lẹ́sẹ̀ kan kan àdìmọ́ abu yusuf so afáyàn kí ó wọn àwọn fẹ́lẹ́ ìrìn ṣèkínní ọba fà ṣe ṣèkínní ìmọ̀jọ́ kọmọ kọlùkọ náà afáyàn kí ó lọ́dọ̀ Muhammad Hasan nígbà tí wọ́n ní kí ó lọ́dọ̀ kọ́ sí hálùkọ àfá Abu Hanifa wọn pé Muhammad ọdún ọdún lápèjúwe wọn lọ àwọn hmm, <laughs> ọmọ wa pé ọmọ sẹ́yìn kan máa rẹ̀ sáàmì wọ́n sì lẹ́jọ́ náà sí wọ́n ṣe pé kí ní sọ̀rọ̀ ẹ̀yà bá ń dé kí ní lọ sọ̀tọ̀ tiẹ̀ ìmáàmù tí wàá fura pé ah, wọ́n sì rìn kọ́ ọmọ kéwì serious seriousness ìdánwò náà sí ní pápá lọ́wọ́ wọ́n ti pé àwọn ọmọ máa ń pè ẹ̀ fẹ́ ń disturb àwọn kò sí dọ́kàn fún ọmọ sọ ṣùgbọ́n àmọ̀ pé ń jẹ́ disturb fún ọmọ kí ọmọ ẹ̀rọ ìdẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kó wúlò fáráyé wọ́n á ra pè é èló ní òtò bí àtọ́kẹ́ àtọ́kẹ́ èló ní òtò àwọn tí màmá kàkà bá ń sọ tí ó sáàdì pé kò ní bùkátà kọ́kọ́ máa kiri ọmọ wọn wà fún yẹn tó ti owó tó ńláńlá ó gidi so àfààyàn wa ní wọn máa ti lé délé tọ́wà ohun tí bọ̀ màmá bùkátà àti àwọn àbùkátà wọn sì pé wọn fún màmá lọ́wọ́ sí ọdẹ so ní tí màmá jíjẹ yín náà ni àti bùkátà kan bí àná ní tọ màmá náà wá wọ́n wá lé ọmọ kò ní halkọ̀ ọmọ ibi tí ń kẹ́kọ̀ọ́ mọ̀ ọ̀dàfà ìmọ̀ àbú hanifa òní sọ pé ó ti tán òní sọ bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ pé owó táwọn fún yìí tí wọ́n bí wọ́n ṣe ń náwó bí wọ́n ṣe bẹ́ẹ̀ jẹ́ ó ti ẹ̀kọ́ tàbí ọ̀tàn ó tó wá di kó tán ó kú bí ajọ́ tán báyìí ìmọ̀ àbú hanifa ti tún ṣe kí n rahman allah wọ́n tún fún lọ́mì bí wọ́n ṣe ṣe nù tí wọ́n lọ́mọ ẹ̀kọ́ níbi jẹ́ nígbà mọ́ ẹwà afá ẹwọ káfà ẹwà jẹ́ afá ńláńláńláńlá náà afá ńláńlá Muhammad Hasan Shaiban rahmanullah so afá àwọn yìí lẹ́yìn pé wọ́n ládàá pé wọ́n kọ́ ládàá ẹ̀kọ́ ládàá pé wọ́n kọ́ láwọn fi wọ́n ṣe dáadáa fún wọn tí wọ́n kọ́ wọn ní mímọ́ tí ó sì ní ọlọ́run lóṣù tó lọ́dọ̀ lọ wọ́n tún ní sábàbí pé wọ́n tún lè pé kí wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n sì ọjọ́ lóṣù yàtọ̀ sí kan tó ń ṣe sáàbí dáadáa fún ìyá tí tó ń jẹ lóṣù ọjọ́ níwọ̀n rahmanullah náà so àfáà yìí wọ́n máa ń tọ́ máa ṣe máa yáyàn lówó wọ́n á yẹ náà tí wọ́n yá lọ́jọ́ kan táwọn tí wọ́n á pé táwọn tí wọ́n ti ọ̀sán ó ti pé wọ́n á rí wọn lọ lè so gbàdá lọ sinwó ó sàkóso tó rùn mú àwọn ọmọ kí ó tọ́ wà lẹ́rẹ́ wọ́n tẹ̀lé wọn tí wọ́n pẹ̀lú wọn tẹ̀lé wọn jọ. òun mú wọn wà búkà ní wọn láti ṣe àpẹẹrẹ ọ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ àná yóò ní àdọ́pẹ́ yóò kàmẹ́lẹ̀ yóò bá lágbájá wọ́n á dọ́ sínú ọ̀rùn wọ́n mọ́ tí ó ní ah, àfa àwọn ẹ bọ́ sí bòjì bòjì abẹ́lé bòjì ògiri ilé ń tàn àti páànù ń tàn wọ́n ní kí wọ́n bọ́ sílẹ̀ kí wọ́n sábòjì sílẹ̀ ṣe ń dọ́ ọ ẹ wà pẹ̀lú mi o ẹ wà sàjẹ́ àwọn onímọ̀ àti ní ọjọ́ òkú kíkà àwọn máa lo tí wọ́n kọ́ ó kéré ọ̀pọ̀ ní káwọn sá lò ìmọ̀ àbú afáwọn bá sọ fún ìmọ̀ àbú kan àwọn oníbọ̀ sí ìdìbòjì rẹ̀ torí pé ó jẹun lónìí àwọn asinwó ni àwọn adúrú àwọn ni àwọn ti ṣàǹfààní látọ̀dẹ̀ ń táwọn ya lówó nù táwọn bá fi bojú ilé rẹ̀ ṣe ìbojú òun náà bọ́ síbẹ̀ náà ló wọn dó mo fi sọ̀rọ̀ kó olùkọ́dún jára náfà tẹ́sí nǹkan tí sọ ẹ̀kọ́ tí wọ́n bá ti ń gbọ́ ẹ̀kọ́ tí wọ́n máa lò ní òun tó tẹ́tẹ́ ní sọ ara tọ́nà fi sàánú bóyá náà àwọn sáà tọ́nà fi sàánú àwọn yẹn gan-an kọ́ sàánú ara náà kó pẹ̀lú so so that bí ẹ ṣe ṣe kékeré nínú níta wọn bọ̀ ni pé ṣe mọ̀ pé ọ̀nà yìí àti sọ̀nà tí wọ́n fi bí àǹfààní fúnra wọn àbí mo tó ti wá rí bẹ̀rù kí ló ṣẹlẹ̀ wọn ní tí wọ́n fa àwọn sọ̀rọ̀ bí onímọ̀ wọn fi pé bí ìbánu ìyẹn mo ní máa tẹ́lẹ̀ ìfẹ́ bèrè ìdáná tó fi pé bí ìbánu tó ti tó ti wa tọ́ mọ́sálà kejì náà nípa pé èèyàn ń dáwó bí àwọn mẹ́wàá ń dáwó gẹ́gẹ́ bá ṣe mú alápòjú ẹlẹ́kan ọ̀nkálùkọ́ lórí kẹ́ni tí ó kọjá yìí àwọn onímọ̀ kan lọ sí pé kò bá mu ń ta sọ yìí nànà sọ níbi eléyìí pé á ah, tó bá ti kó ten thousand lọ́dá ten thousand náà kó máa rẹ̀ so àwọn máa jẹ́ àwọn mẹ́wàá pé ten thousand dá lóṣù àní ní ọ̀jẹ̀ àmì akọ́ nígbà tó pé ń ṣe kíni ó yà nù bọ́ọ̀ fi wá ya òun náà máa da padà tẹ́lẹ̀ tí ó fi kan tí ó kọjá yẹn ní ọjọ́ tán mi àwọn fojú ọ pé masala yẹn kórìjà ti alá alqard bí ẹbí tàkọ́kọ́ náà ni pé tó jẹ wọn ni pé kọ́rùdù kéèyàn yà lówó lórí àwọn tí wọ́n ń tàjọ́ ń dájọ́ lẹ́yìn bá sọ pé tó bá ti kó òṣìṣẹ́ kan máa pé kò níbi òun ti kó tán òun níjà òun bá wọn dá màá tí wọ́n gbà ọ̀hún nígbà sọ̀rọ̀ kọ́dà tó bá pẹ́ tó bá ṣe kí ìjọba mú ọ̀rẹ́ wa ọmọ béèrè àbí ẹ̀sọ́ sódà àwọn tí wọ́n fi lọ́pẹ́ kọ̀ tọ́ pé òrì bá mi. àwọn onímọ̀ kan sọ pé kìí ṣe rìbá ojú náà fi wò wọ́n ní kìí ṣe pé rìbá torí pé àwọn sọ pé kìí ṣe pé ọjọ́ kí wọ́n yà lówó kókó láti bí àǹfààní fún rẹ̀ tó ṣe rò táwọn tó lọ síbi ọ̀rọ̀ yìí tí wọ́n fi pè ní rìbá wọ́n ní bí i àpé èèyàn èèyàn hẹ́pà rẹ̀ nù pé torí ẹwọ́ tí ẹ̀rọ nìkan dá tó gbà lóṣù kò dàbí tí ẹjọ́ dá tó gbà kìsì tẹ́ pé tí ó ní tí ó fi wúlò fún ọ. so bí wọ́n sì ṣe kó bí wọ́n sì ṣe kó wájọ mẹ́rin lọ́nà mílíọ̀nù ṣe kí ni bó ṣe pé àwọn ẹran pé ìgbà tí àwọn ẹran lọ́wọ́ ni èèyàn ṣe èèyàn ràn lọ́wọ́ so ìjàmí á ti ni nígbà tó pé ìrìn rẹ̀ lọ́wọ́ pé ìnáwó tààwọn sí ìrìn rẹ̀ lọ́wọ́ ọlọ́run sọ pé wà tààwọn àlọ́ albirru wat taqwa káàmù ara lọ lórí ìwọ tó bá dáa àti ìwọ tó bá jẹ́ pé nǹkan tó jẹ kábẹ̀rẹ̀ ọlọ́run àbá ìrìn rẹ̀ lọ́wọ́ pé ẹni tó kọ́ one ní tó lè ṣe àwọn ọlọ́run tó lè ṣe yóò lè ṣe kìsì náà tún abala ọ̀run náà tó máa láti kí àtẹnásáyẹ̀ lónìí tí wọ́n fi kọ́ tán ìrànwọ́ ọmọ wa láti kí ara wọn síra wọn pé kí wọ́n ṣe kìnnìkan láti kó tán ìwọ̀n náà fi wò ó nù. so àwọn tó bá mọ́nà yìí a jẹ́ pé kèsì ìdìbò aládọ̀ sí wọn ó ti ń bi àjọ ti ti àpè mẹ́kẹ̀jì ní ìwọ̀n ti ti mẹ́tẹ́ ń pè ti cooperative yẹn náà lórí kankan náà dùn tó ti wọ́n jọra wọn so tàfíìdì wọn jọra wọn so tó ti kèsì kínní kèsì ìdìbò aládọ̀ ti. tètè wọn torí kọ́kọ́ jọ kọ́bùdù wọn sàn ẹ̀pọ̀ ara wọn tí nǹkan náà bá máa lọ́pàpọ̀ mọ́ o tí ò ní jẹ́ kó tọ̀ wa so látara bẹ́ẹ̀ méjì ni ẹni tó bá ń jẹ́ pé nǹkan tẹ̀wọ̀n rẹ̀ jẹ́ pé ah, ni pé ló kò tọ́ kò fẹ́ kó ṣe irú nǹkan kò tí ó lọ tí ó tí ó sọ́dí nǹkan tí kò tọ̀ sókè ǹdọ́rọ̀ pé ọjọ́ kéèyàn rẹ lọ́wọ́ lọ́tẹ̀wọ̀n lọ́dọ̀ ti tèmi ọmọ ń ṣe láti lọ tí ó ti padà tó ti yí lọ́tà kí a máa kí a ṣe kí a máa ṣe àti ni àti àjọ lọ́nà kejì lànà tí wọ́n fi ń dàjọ ẹni tí a ti ó ti ó ti wà tipẹ́ ó ti wà tipẹ́ ó wà nù kọ̀lẹ́yọ́dé wà ẹ̀mìíràn wà ẹ̀mìíràn nínú àwọn làmá ṣàfẹ́yà ní tíra wọn so àwọn wọn ní àwọn obìnrin lákòókò àwọn obìnrin yẹn tẹ ń da àwọn sẹ́ńtẹ́rì ìjọba sẹ́ńtẹ́rì sọ ti kọjá lórí ọ̀tàn sọ yìí o àwọn obìnrin ní máa ń da ẹ̀rọ ìgbà pé àlùjùmọ̀ àwọn ń pè ní àlùjùmọ̀ à àjọjídá wọn ń pè ní àjùmọ̀ ọjọ́ jùmọ̀ náà wọ́n ń pè ní àjùmọ̀ ṣé wọ́n ń pè bẹ́ẹ̀ nítọ́fà ni pé every friday ni wọ́n máa ń kó ń gbà ó tó ti so bí a ṣe ń ṣe tètè nù àwọn tí wọ́n rí pé nǹkan fi ràn án lọ́wọ́ ní òjẹ́ kí wọ́n rí sí láì fi lákòókò yẹn náà tó fi jẹ́ pé ẹgbẹ́ náà wọn ní ìmọ̀ tó sọ̀rọ̀ náà àwọn àkókò wáyé ni wọ́n ṣe àtọ̀ láàrin cooperative ẹ̀rẹ́ ṣàlàyé òun pé kò tọ́ lórúkọ jọ rìbá wọ́n yẹ sọ pé léyìí tọ́ kí wọ́n kọ́ kí wọ́n jọ dájọ́ kí ẹ máa jọ kó oníkọ̀ọ̀kan tó lè tẹ́ni tí ó kọ́ gbẹ́yìn fi kó ńlọ́tọ́ tó tó ti yé ńgbẹ́yìn ọ̀nà tó ń sọ bẹ́ẹ̀ torí pé wọ́n rí inú tíra tí àwọn ṣàfihàn lápèjì àwọn ṣàfihàn méjì sọ̀rọ̀ tí wọ́n ti pé ó tọ́ tó ti yé torí wọ́n sọ̀rọ̀ yẹn lábẹ́ dábù sálàm so ṣùgbọ́n fi hàkíkọ̀ ẹni tó wá fi pé ti àjọ tí a ń kó ń tọ́ ọyẹ kó lè sọ pé corporation sọ lọ́nà àti tẹ̀yìn àti kábàtún ṣe corporation lọ́nà mi lòkù tó ti yé ọ̀pọ̀ sí wánú question tàkìrìdì kan náà ní tí wọ́n kọ̀ rọ́jà ní tí wọ́n gbé ìdájọ́ ẹ̀ lọ́dún tí wọ́n fi jọ nǹkan kan náà ní tí wọ́n fi jọ nǹkan kan náà ní òun náà ní alqab tí wọ́n yára lówó so ìyàtọ̀ ti yára lówó wọ́n bá ti yàtọ̀ wọ́n bá yàtọ̀ kò lè dá àpékọ̀ rẹ̀ padà kò lè dá pàápàá yẹn lọ kò lè ṣe kíni kò lè yí padà so lọ sọ pé so ẹni tó bá sọ pé ìyẹn ìyẹn gbọ̀tọ́ cooperative ọ̀tọ́ lọ́wọ́ lè pé ìtọ́ tó jẹ́ pé ń tó lọ náà ni pé rìbá ni ṣùgbọ́n kò sí tí ó ti ta àkójọ lọ lórí pé ju kọ́rọ̀dù lọ so that ẹni mọ́sálà yìí náà ẹni lè yí náà ó ti yẹ káàtì ọjọ́ ọdẹ àti gbọ́yé ìkẹta tá ìkẹta kí ẹnìkan wà wọn tó kún àbí kí àwọn dáwọ́ lórí ká bóyá òun ló bẹ̀rẹ̀ sí pé wáyé pé ẹni tó fẹ́ dáwọ́ òun lè sọ tán sí tó sì jẹni rẹ̀ tán jẹ́ láàmú náà àwọn báyìí náà lè bàrí pé sí àwọn máa dáwọ́ sí yín lọ́wọ́ ẹ̀sìn wíjì náà ló ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ so tó bá pé máa ń ṣe lọ́fẹ̀ẹ́ wọ́n ti dá láàmú náà nù wọ́n kọ́ ìkùmọ̀ dá tọ́já sí lọ́wọ́ bá lọ ni mẹ́ta mẹ́ta ni mẹ́rin mẹ́rin ni ọdún kọ̀ọ̀kan ni àmì ẹ̀ ń gbé nǹkan pamọ́ kò sì gbọdọ̀ yí padà níta bá dá fún náà lẹ́yìn kọjọ fún yín lẹ́yìn bá dá bá yẹ kó bá ń kó lọ sí báńkì ọ̀tọ̀ lè yíyún sẹ́yìn pé báńkì ọ̀làdá lórí báńkì báńkì ó ìtẹ́ bá fẹ́ gbọ́ padà sí báńkì ọ̀sán fún yín náà sàn fún kọ́sà ti pé àrí lọ́tọ̀ ẹ̀pọ̀ ń bá ní ẹ pé wọ́n kó wọn sí ìkàn lọ́dọ̀ rẹ̀ ṣe pé ẹni tó bá dá wọn one thousand odidi kan one thousand odidi kankan náà ni ó dà padà fún ọ̀dọ̀ ṣe ní five thousand àti ah, five hundred ibi tó bá kó yín sínú lọ́wọ́ tó ṣe tẹ́sí ní kọjá change ẹ̀ tẹ́sí fifteen so àti tó pé wọ́n bá kan tó fi change ẹ̀ lóko so tó bá ṣe owó tó yẹ kó ṣe tó náà dọ́tí àmọ́ náà tó ṣe owó tó yẹ kó ṣe tí kankan bá ṣe owó yín ẹ̀rẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ má àlàlmọ́sìn ní ní sábì torí pé ń ṣe dáadáa sí yín ẹgbà máa ṣe lọ́wọ́ yóò tún máa bí a ìtọ́ba tọ́ba ṣàṣẹ tó ìyẹn ni ẹni tí wọ́n dámọ̀ lọ́wọ́ tó já ẹni tó lámọ́nà tó dámọ̀ lọ́wọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ ọ̀run kan ṣọ̀rọ̀ ńbẹ̀ kan ṣàánú ọ̀sán ọ̀nà wọn tó gbé mùsùlùmí sọ òun náà máa bí ààrẹ tọ́ba ṣàṣẹ tó tọ́ba ṣe kíni ní ọmọ bí ààrẹ máa tọ́ba ṣàṣẹ tó máa aláṣẹ ọ̀nà ìṣẹ̀lẹ̀ aláìmọ́sán torí inú táìmù ni wọ́n mú ilẹ̀ bíbọ̀ náà iṣẹ́ ni inú kíní kan sọ̀tàn náà ah, àwọn náà máa dọ̀wọ́ tó wá ló sì tẹ̀rẹ́ sọ máa gbà nípa bọ́n kálukú sí ń dájọ́ sí lọ́dọ̀ ìgbé nípa ti iye tó ń kálukú bá ń dá lọ́dọ̀ rẹ̀ tí ọba jẹ́ pé iye kan náà ó ti di iṣẹ́ nù ó ti máa ṣẹ́ tí ó ṣe ó dẹ̀ ti sọ owó tí wọ́n gbà kò sí tọ́ta kónú ṣẹ̀ríà àwọn tí wọ́n gbàjọ́ lọ́nà yìí ọ̀tọ̀ ó sì yà pẹ̀lú bẹ́ẹ̀ lọ́kàn jẹ́ni tó bẹ̀rù ọlọ́run tó sì lámàánà tí ò ní jẹ́wọ́ yẹn tí ò ní bẹ̀rù ọ̀yàn sálọ kò sí ẹ̀yìn hmm. lọ́kàn kọ̀ ṣùgbọ́n òun náà a ní níta bá dáṣe tó bá pé kẹba ìpè máa ń kó lọ báńkì náà náà dàpadà fún kálukú ọ̀hún ṣùgbọ́n dáadé kó lọ báńkì tó bá fẹ́ lo kálukú fún un tí báńkì bá sọ fún un àbí <laughs> so so that ìyẹn ìyẹn tọ́ ó ti yé wa ìyẹn eléyìí dàgbà òun jà tí wọ́n bá dá ẹni tọ́lá máa lọ táwọn kan bá sọ pé à ẹlòmíì máa ń dọwọ́ sálọ èyí òun lọ́kàn kù ẹni tó dó sálọ ń dó sálọ nù bá kẹsàlámà náà kọṣọ àbẹ òun sọ̀rọ̀ yẹn bá dodo mùsùlùmí o lọ́sùmọ́ sọ sọ kóṣù sí ọ̀sọ̀ dúkìá wọn ti dó dúkìá mùsùlùmí ẹ̀ ọ̀pọ̀lẹ̀ yìí àbọ̀jà wọn lọ́wọ́ ní ọ̀rọ̀ kọṣọ àbẹ kó sọ dúkìá wọn náà mùsùlùmí náà máa balọ̀ àtọ́ni náà wọ́n lè kàn sí wọn tó bá ti rí pé uh, àwọn afáàtì wọn pé kèsì rìbá tó ti rí pé ìrẹ́ ń lọ́wọ́ làwọn kàkún wọ́n lè kàn sínú lórí ọ̀rọ̀ wọn wọ́n sọ pé tí ọ̀rọ̀ ara tó tẹ̀lé nù wọ́n kọ́ lóko sílẹ̀ ìkẹ́ kò sí problem wọ́n á sọ pé tó tẹ̀wọ̀n lọ́dọ̀ tó ọ̀nà kọjá kọ́ọ̀bù ní sọ́tí so wọ́n náà lọ sí wà lásìkò ọ̀là mẹ́rẹ̀ fún yẹn torí nínú ẹjọ́ tí máa ń pọ̀ náà lẹ́jọ́ àjọ àjọ àjọ àjọ òtí ọlọ́run ṣàná wà sàmàlà wọn dòtí wa ọlọ́run bàdà tó ní mímọ́ ọ̀sẹ̀ kẹdọ́ lọ́wọ́ sórí àkókò náà jù wa rẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك امين وانت جزاكم الله خيرا امين